ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú ká tún lọ sí ìdánudúró ráńpẹ́ ambassadọ àwọn àgbẹ̀ wọ́n yànnà náà àwọn òdojúkọ tí ó ń dojúkọ àwọn àgbẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ ní ẹ̀yà wa níbí ìyẹn ìwọ̀ oòrùn wọ́n ní pé ìjọba kò bá wọn gbárùkù ti ọ̀rọ̀ ohun ọ̀gbìn lórílẹ̀-èdè nàìjíríà tó wọ́n tún ṣe àlàyé àwọn oríṣiríṣi ọ̀gbìn tí a ní ìyẹn ti èso ni o àbí ti ẹlẹ́dìyẹ tí wọ́n sọ ẹ la fi lọ sí ìdánudúró ráńpẹ́ ní báyìí wá padà bàbá wa ẹ bá a tẹ̀síwájú àwọn ìdojúkọ tí ohun ọ̀gbìn wa tó ní. ẹ ṣeun tá a bá tún bọ́ sórí ìdojúkọ tí àgbẹ̀ ní lọ́nà oko ṣe wá rí àwọn ìwọ̀nba àgbẹ̀ tó tún kù tá à ń fún òróró ara ṣe tá à ń yáwó ṣe sixty percent ìdá ọgọ́ta nínú nǹkan tí àgbẹ̀ ń gbìn tó jẹ́ ìkórè ló ń ṣòfò dànù lọ́nà oko lọ́nà wo. ẹ ṣeun tágbẹ̀ bá gbin àgbàdo ẹ rí i pé ní ilẹ̀ yorùbá yìí àgbàdo òjò ló rọrùn fún wa jù láti gbìn jù tábà wá gbin àgbàdo yìí tán dèédé ìgbà tágbàdo yìí ó gbó tí ó gbẹ tí ó tó máa ta àsìkò òjò ṣìṣìn ni kò sí àǹfààní kò sí àǹfààní oòrùn tí ó fi gbẹ lọ́wọ́ kan ibi tá a ti nílò dráyà nu tẹ bá wá mà tìgbà tá a ti ń pariwo dráyà yìí láwọn commercial dráyà tí ó lè jẹ́ bí thirty tons per hour hmm. sixty tons per hour lórílẹ̀‐èdè Kenya gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń lò hmm. tí ò fi jẹ́ kí àwọn èrè oko wọn kó máa ṣòfò tó bá dé àsìkò àgbàdo ọ̀pọ̀ sùkè àgbàdo gbogbo ní tágbẹ̀ bá rùwà látòkò tán bá rùwà sọ́jà ní tán bá ti tàkú mbẹ̀ wọn ó pàtì sẹ́gbẹ̀ẹ́ kan ni òfò àgbẹ̀lélẹ́hùn wọn lòdì bí àná òní hmm. jẹ mọ́ ó lé lọ́wọ́ gbogbo àwọn ọjà tí wọ́n ń já àgbàdo sí bẹ́ẹ̀ lórí èrè tá à ń sọ yìí ẹ̀wà ẹ̀wà ìyẹn soya beans bó ṣe rí lórí ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni àwọn ìdojúkọ yìí ó pọ̀ débi gẹ́ tẹ́ ẹ bá wá bọ́ sí tòmẹ́tò ọlọ́run o lórílẹ̀‐èdè nàìjíríà a sì wà lórí pé à ń fi apẹ̀rẹ̀ di tòmátò hmm. lórílẹ̀‐èdè kẹ́ńyà bí wọ́n ṣe ń to ẹyin sínú crate bẹ́ẹ̀ ni wọ́n ń to tòmátò sínú crate hmm. tó túmọ̀ sí pé èyí tí ó ṣòfò ńbẹ kò ní pọ̀ ẹ wo tẹ bá dì sínú apẹ̀rẹ̀ ẹ wo iye tí ó ti fọ́ kẹ̀ tó gbedele òfò gbogbo àwọn tó ti fọ́ òun òfò àgbẹ̀ ni bó bá dàsìkò mọ́ngòrò mm. ọlọ́run o. Ah, mọ́ngòrò tẹ̀ ti wá ń ta. mọ́ngòrò ti wá ń ta àgbàsíkò ẹ̀ láwa báyìí tọ́ bá fẹ́ kán mọ́ngòrò báyìí lílẹ̀ ní kùmọ̀ mm. fífà wálẹ̀ iṣẹ́ àgbẹ̀ ní àwọn ìlú tó gòkè lágbàáyé mm. ẹ lọ sí Israel orílẹ̀-èdè Israel ẹ rí i pé látìgbà tí ọ̀gẹ̀dẹ̀ wọn bá ti jáde òun ni wọ́n ti rán àpò kan fún kí ẹyẹ mọ́ lè fọ́ bá yóò fresh bí wọ́n ṣe ń kẹ́ bí a ṣe ń kẹ́ ẹyin hmm. bẹ́ẹ̀ ni wọ́n ń kẹ́ àwọn irúgbìn àwọn ìlanilóyè ìdánilẹ́kọ̀ọ́ yìí kí àwọn ìjọba ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ kódà ìjọba ìpínlẹ̀ láti lè máa rán àwọn àgbẹ̀ kúrò àwọn àgbẹ̀ tó ṣiṣẹ́ lórí oko ni o kí wọ́n máa rán wọn lọ sí ìdánilẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè tó múlẹ̀gbẹ̀ wá hmm. lórílẹ̀‐èdè àgbáńlá ayé tí wọ́n ṣe dáadáa jù wá lọ tí wọ́n ṣe dáadáa jù wá lọ láti lọ mítọ̀ pẹ̀lú standard orílẹ̀‐èdè àgbáyé hmm. òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń produce tí ò fi wọ international markets ah. níbi tó yẹ ká ti máa ta ká máa fi gba dọ́là wálé káwọn àgbẹ̀ lọ́nà ìgbèríko kí wọ́n máa ra mọ́tò bọ̀gìnì bọ̀gìnì hmm. mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ kán wá máa fi ọlẹ́rìí pèsè kí lọ́ọ̀sẹ̀ kó ní sí àgbẹ̀ ni ẹ rí i pé kò sẹ́ni tó kọ́ ọmọ tó wà ń gbòòrò tó mọ̀ fi forí lọ́nà oko. n gbàdé ní kán máa gun mọ́tò bọ̀gìnì bọ̀gìnì ṣáfẹ́ gun lọ sí ibi tí wọ́n ti fẹ́ kaṣu. Ah! kábíyèsí ọlọ́run ibi tí wọ́n ti fẹ́ wáṣu. ibi à ń máa bá dé oko mi láti wọnú oko lọ hmm mo páàkì ọkọ̀ báyìí mm. ọmọ sẹ́mi páàkì tiẹ̀ mm. èyí tó tún tẹ̀lé ó tún tà páàkì tiẹ̀ mm. táwọn yẹn máa ń kọjá lọ gbà iṣẹ́ kí ló ń bẹ àwọn àgbẹ̀ ni bó ah. ṣe yẹ kó rí ni torí wípé àwọn nǹkan tó yẹ ká máa ń wọlé lórí é kí kàn ṣe àṣàgbádá bíi labalábá ah. ẹlẹgbẹjá fẹ́ ṣe wẹ́dìn lókè òkun kán kó gbogbo olóṣèlú bọnú ọkọ̀ olókè òkun àwọn ibi tí ọjà nàìjíríà ó ti máa ta ẹ jẹ́ fún àpẹẹrẹ ọ̀rọ̀ yẹn já sọ. àtúgbọ̀kọ̀ yẹ ẹ̀mí ni ẹ̀ àní sọ ṣe mọ̀ pé mínísítà fún ètò ọ̀gbìn ńgbà kan wọ́n ní ṣùgbọ́n máa kó lọ òkè òkun ṣé bá ti ń kó lọ ara èrè náà ni à ń pawó wọlé. ẹ ṣeun níbi ìtútù ẹ mẹ́nu bà ń iṣu tó yẹ kó lọ ń gbà náà ogúnlọ́gọ̀ iṣu ló bàjẹ́ kan tó dọ̀hún nípasẹ̀ wí àwọn kan wà sọ pé wọ́n ṣe ẹ̀dá padà pé bẹ́ẹ̀ ṣe ń jẹ́ nílùú yíra ẹgbẹ́ gbẹgbẹ dúrúkú ẹrú ẹgbẹ́ gbẹgbẹ gbẹgbẹ àwọn olè jẹmọjẹ ẹgbẹ́ padà ẹgbẹ́ padà tó túmọ̀ sí wípé kò sí ẹ̀kọ́ tó péye nípa bá a ṣe ń process iṣu tá a fẹ́ gbé lọ sí òkèèrè a ní ìdí ìdánilẹ́kọ̀ọ́ láti ilẹ̀ òkèèrè. gẹ́gẹ́ bí àjọ tẹ̀yìn wà. gẹ́gẹ́ bí àjọ alálàáfíà àtàmọ̀ sí Peace Corps of Nigeria ìtanijí ó máa ń wà ní ẹlẹ́kùnjẹkùn ní agbègbè ságbègbè léè tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin aráàlú àti àwọn alábàágbé wọn. Mm-hmm. eléyìí náà ó tún tasẹ̀ títí títí tó fi dé inú oko ah. torí pé a máa ń ta àwọn èèyàn jí lẹ́sẹ̀ kúkú ṣùgbọ́n n tí mo fẹ́ sọ tá a bá ń sọ̀rọ̀ nípa ààbò ààbò àkọ́kọ́ lórílẹ̀‐èdè àgbáńlá ayé tá a lè ṣe àpẹẹrẹ rẹ̀ ohun tí a lè pè ní ààbò àkọ́kọ́ ní ìfẹ́ gbogbo ibi tí ò bá ti sí ìfẹ́ láyé kò sí ohun èlò ààbò tẹ́ kó kalẹ̀ ìbọn ni o àdá ni o kùmọ̀ ni o kò ní wúlò torí pé tí wọ́n bá kó àwọn nǹkan yẹn kalẹ̀ gan tí wọn ò bá fìfẹ́ lò ó asán lásán asán bánsá jasi já sí mm-hmm. ibi tó ti bẹ̀rẹ̀ rèé o mo ń kọjá lọ nínú oko ẹnìkan ní ìsìn mm-hmm. mo wá rí i pé nǹkan oko rẹ̀ kan ó fẹ́ sí bí ẹni yí ọwọ́ mm-hmm. mo sì láǹfààní mo lágbára láti dáàbò bo kinní hùn kó má ṣe ẹni bàjẹ́ ẹ̀tọ́ mi súnmọ́ bẹ́ẹ̀ láti ṣe ààbò bo kinní hùn àbí mo rí kó firi àwọn nǹkan kankan tó fẹ́ máa ba nǹkan oko ẹ̀ jẹ́ bóyá ẹranko ni àbí ẹyẹ ó rọ̀ mí lọ́rùn láti mú bóyá kò wọ́n sọ sí i kó ń bẹ̀ wọn mhm. kí àwọn kìíní nǹkan wọn ó sì kó ń bẹ̀ ṣùgbọ́n bí tí ò bá ti sífẹ̀ẹ́ kò sí ohun èrò àjọ ààbò tẹ kó jọ tó lè wúlò ń bẹ̀ hmm. ìfẹ́ òun náà ni irinṣẹ́ ààbò àkọ́kọ́ mhm. ní orílẹ̀-èdè gbogbo àgbáńlá ayé ẹlẹ́ẹ̀kejì náà ni wípé kí ìjọba kí wọ́n ó ṣe ìtanijí fún àwọn aráàlú pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe ètò nǹkan ọ̀gbìn torí pé ààbò fún nǹkan ọ̀gbìn àti ẹni tó ń ṣe nǹkan ọ̀gbìn hmm. ó ṣe pàtàkì Eh, wọ́n ní pé ẹ̀mí tó dáko òun náà ni ó jẹ́ bẹ́ẹ̀ mi bá dáko tí ọba tó bá dáko sílẹ̀ tí ọba sí lórí ilẹ̀ yẹpẹ̀ kò ní í jẹ́ o. kò ní jẹ́ àwọn eh, aráàlú ló máa jẹ́ bí àwọn kan tẹ̀sán pé. bẹ́ẹ̀ ni àwọn aráàlú ni ó jẹ́ hmm. eh, òwe Yorùbá kan tó ní pé ọsàn tó rí gbajúmọ̀ tí ọ̀ká wọ́n ní ẹni oko lásán òun náà ni ó hmm. fi jẹ hmm. ara bíi tí ètò ààbò ti mẹ́rẹ̀ẹ́ náà. àwọn kan tẹ̀ sọ pé ọmọ amokọ máa fẹ́ yẹmú jẹ tẹni tó bá dákú náà aláṣẹ dànù láàmú àpérò ẹni bẹ́ẹ̀ <laughs> Ọlọ́run má ṣe wá láláṣẹ dànù nígbà tó jẹ́ pé wọ́n ń roko tó jẹ́ pé ìwọ kan fẹ́ yẹ jẹ ni mm. n tá à ń sọ ni wípé bí ààbò bá ti ń wà fún aráàlú tábò ń wà fún àwọn àgbẹ̀ kí ààbò kó tún máa wà fún àwọn nǹkan èrè oko wọn mm-hmm. ṣíṣe èrè oko àwọn nǹkan èrè oko lọ́jọ́ gẹ́gẹ́ bí olóyè ṣe sọ lẹ́ẹ̀kan mm-hmm. ó ṣe pàtàkì ṣùgbọ́n ká tún wá sọ pé àwa dáko tán hmm. kó wá jẹ́ pé ẹ̀rù ọmọ bà wá láti lọ rèé máa ṣàbẹ̀wò sínú oko hmm. pé bó ni nǹkan ṣe rí bóyá àwọn kan gbẹ̀nà ìbúrú yọ̀ ń bẹ̀ àfipá o bóyá àwọn kan yọ ọdún ẹ̀ka bí kò wọ́n tiẹ̀ bàbá kan gbogbo oko rẹ̀ pátá òru mọ́jú ni wọ́n ti ja gbogbo àgbàdo rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun níbẹ̀ náà ni. mo tẹ̀fẹ́ béèrè pé ẹ̀yin gẹ́gẹ́ bí àjọ Peace Corps ǹjẹ́ ó ní gbèsè tẹ́ ń gbé yàtọ̀ sí pé ẹ̀pọ̀ olórí ẹlòmíì wọ́n bá ní à lágbájá ṣe sùúrù o fìfẹ́ ṣe o á lòun ti gbọ́ tẹ́ bá ti kúrò ńbẹ̀ ìgbésẹ̀ míì ló máa gbé gẹ́gẹ́ bí àjọ yín kí ni ohun tí ẹ̀ ń ṣe lórí bóyá irú gbọ́n mi sí omi ò tó báyìí ó wáyé kí làwọn àjọ yín ìgbésẹ̀ wo àbí ipa wo lẹ́yìn làwọn àjọ yín lè gbé lórí ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àpilẹ̀kọ tá a mọ̀ sí proposal òun náà ni a ti fi ṣọwọ́ sí ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé àjọ Peace Corps àjọ tí ó jẹ́ NGO ni mm. tó jẹ́ pé àjọ tí ò rọ̀gbọ̀kún lé ìjọba mm. tó dá dúró mm. eh, a ti kọ àwọn àpilẹ̀kọ proposal sí ìjọba àpapọ̀ pé eh, bọ́rọ̀ bá rí báyìí bá a láyé ṣe bí nǹkan bá rí báyìí ọwọ́ báyìí ló yẹ ká fi jẹ́ ṣùgbọ́n ká wí fún ni kò tó ká gbọ́ ká sọ̀rọ̀ fún ni kò tó ká gbà eh, ọ̀tọ̀ ni ká sọ fún ni kẹ́lẹ́kẹ́lẹ́ pé báyìí là á wí ọ̀tọ̀ ni ká sọ ohun tá a bá wí fún ni létí jáde ohun tí mò ń wí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àpilẹ̀kọ àtìyànjú tá a gba ìjọba àpapọ̀ pé kí wọ́n ṣe iṣẹ́ lórí rẹ̀ láti rí dájú pé kò ní í máa sí gbọ́n mi sí omi òtó ní gbogbo àwọn ẹsẹ̀ kúkú àti kọ̀rọ̀kọ̀ndú lórílẹ̀‐èdè yìí láàrin àgbẹ̀ àti àwọn tí wọ́n ń pera wọn àbí tí wọ́n ń ríra wọn ní alátakò sí àgbẹ̀ tí ò ní máa wáyé òṣègbọ́n lẹ́sẹ̀ kúkú ìwọ̀nba táwa lágbára à ń ṣe eléyìí tó bá sì fẹ́ débi ẹni pé ó ti fẹ́ mú ọ̀ràn dídá lọ́wọ́ bàbá ti mú báwọn atari ẹ̀ sí àjọ ọlọ́pàá àwọn ni wọ́n mọ ríṣe ilé ń báwọn. ìtòlẹ́ èèyàn mọ̀ wọ́n ṣe é. àwa gbogbo àlàáfíà la wà fún. ẹ wà fún ẹ sí ń bi. bàbá ti bá wọn sọ pé ẹja tẹ́pẹ́ tẹ́tẹ́ ká ṣe sùúrù fún un ẹ má jò ó di wàhálà tí wọn bá wá gbọ́ àtàrí wọn sí àwọn àjọ ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ tí a bá ti dá sí wọn a máa gbọ́ wọn a sì máa gba ìpẹ̀tùsáwọ̀ tá a bá ti pè. ohun tí mo tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ni pé ṣé ẹ ti rí irú àpẹẹrẹ tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eh, eh. ó ní mo sọ lẹ́ẹ̀kan pé bàbá òun <laughs> eh, ilẹ̀ mọ́jú lọ́kàn dóko lórí pé wọ́n ti ya àgbàdo hmm. hmm. wọ́n ti ya àgbàdo. àwa náà ti rí nǹkan tó yẹ pé ó máa dóko báyìí ni ọlọ́sìn ẹ̀dìyẹ ni àtẹranko ewúrẹ́ wọ́n ti sọ náà sí gbogbo ẹ̀ pé ọ̀rọ̀ ọ̀bọ̀ nípa àlàáfíà ọlọ́gbìn hmm. àtohun ọ̀gbìn pẹ̀lú àwọn alábàágbé wọn ó là ń sọ pàápàá jùlọ tá a bá wù lórí àwọn ohun tí olóyè mẹ́nu lélẹ̀ kan wípé àwọn darandaran tó ń pè ní darandaran nígbà tó yá wípé ọ̀rọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àti àgbẹ̀ kéèyàn kankan lè kó ohun ọ̀sìn tiẹ̀ kó dà sínú oko tẹlomiin ọlọ́mọdé aṣọ́gù ká jẹ́ ká ṣọ́ọ̀tì wọ́n ní àṣejèrè báyìí ni gbogbo wa máa ṣe ẹ à ń lọ ná agbára tá a bá padà dé à á tẹ̀síwájú à á mẹ́nu lé ipa mìíràn lórí ọ̀rọ̀ ohun tá à ń gbéyẹ̀wò lónìí ìyẹn nípa ọ̀gbìn àti ààbò oúnjẹ wa ẹ máa bá wa bọ̀.